وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين الحمد لله أبدي وركو الله تبارك وتعالى إنه هو إدوار نورك عربي إذا أرسلوا جوني أبا القرآن يوتو جمع فردان كان يسانك رفو يا القرآن كنو جمع يوتو جمع يوتو to ajala we bi akanya jane oyo iye ka ko ibal baka agba ko to jimai to sura ko ka to ade mu aya lu sura to mu aya aya ni o ka bi ni lai ọmọ aya kwa ni ni asura to mu ẹnẹgẹ aya ko karatu àwọn ya mai ƙuranin kagonan yi imam malam hamadin rodiyu ke a koyin wa biyu zinila aligara to yau kuma zaba su karatun wa oyo bi ṣe wọ́n kawara àwọn ẹ̀dọ́ ọjọ́ àti wọ́n kawara oṣù yìí máa ń wọ́n máa wọ́pọ̀ ẹ̀wọ̀n gbọ́lọ̀ ọjọ́ tó ọmọbìnrin ọ̀nà tẹ̀lé oyo wa bá ta ní ìgbọ́lẹ̀ oyo bi ṣe káàrọ̀ yà jẹ́ náà rẹ̀ dọ́sù ìgbọ́lọ̀ kura bisimilah الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار والله خلق كل دار على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير لقد أنزل الله من الشيطان الرجيم الله الرحمن الرحيم أفضل الصلاة وأتم التسليم على أفضل المبعوث بأفضل الملة الذي قال الله تعالى في حقه وإنك لعلى خلق عظيم سيدنا ونبينا قرة أعيننا قائد قر المحجلين وعلى كل من دعا بدعوته واستنى على سنته وسر على منهاجه إلى يوم الدين أما بعد إخوان المسلمون أحييكم بتحية الإسلام تحية من عند الله مباركة طيبة وهو السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gbede irọ́ gbẹ́kọ́gbẹ́kọ́ àtúkẹrẹbá láwọn sọ̀rọ̀ wà tààrà ti kó àjọ òjò ìdìrọ́ sẹ́tẹ̀l kùránìyà fi lẹ́lẹ́ tí في ليلة من في ليلة في شهر رمضان ودو يوم اللو كاجالي يوم لغني يوم 1436 èyí ti déédé parí oṣù gregori oṣù abinna oṣù gregori gregorian calendar èyí ni ṣe 11 july 2015 karatuwa ìdíbi sóra sóratun nọ́ọ̀rọ̀ ẹ̀rí sóratun nọ́ọ̀rọ̀ gírẹ́ àdéhùn pé ó nùgbò sóra ti sóra ọ̀fánà nufane yatola meji nufane yake si tabiia nufane kadomo ti qur'aniya tabiia ufane kojo munu ala kojo qur'aniya shi ilimi qur'an kuna ẹta yẹn ọkọ ọkọ kì á kí lèmi kuraani alólẹ tó gbé lẹ́yìn ní lẹ́kọ̀ọ́ yìí kò fana méjì lẹ́ nọláwó yẹn ni nùrù àlẹ́ nùrù yẹn kò fana ojú fana wọn bá dùn wọn ti rọjò yá di lẹ́wọ̀ di nùrù yìí mẹyẹ sá اللهم ارزقنا نورا من نورك نورا طبيعي ونور قرآني innaka jawadun karim ya kire abe inur lemade kwa mani kufanya lemade kwa mani ma aflito lama tunya dini islama kama acha dini islama mama nufane itabiia manani ufane qur'ania ma wana nige هم الذين آمنوا بالقرآن لفظا بلا معنى منها أبيل ما ديمان القرآن لفظ القرآن وكتو القرآن مديما نكما نجدوا ما ديمان مدعو قجة àwọn ilé mi dúkì wá pé kùránì òògùn ma kó wá kó yàbọ̀ kí ẹ́ ti gbàdúkà mẹ́ adálóṣù وفي كل سلوكهم وأحوالهم وعبادتهم لا ترى فيه قال الله وقال الرسول ولم يستمع إلى قال الله وقال الرسول ولم يعتكم بحكومية الإسلامية حكومية القرآنية والحديثية قط

ṣòní o ma ti ma mẹ́wọ̀ pẹ́ mọ́tínì bí ẹ̀nà máa yìí gidẹ́ kàdóyí ìwọ̀n ma kọ́ yẹ́lẹ̀ wọn àtàdà kó yé ma kó ayá ìkóòrò rẹ̀ ayá pọ̀tínú kó ayá òye yán wọ́kà ma bá yọ owó yẹ yán ka àyá jáde ní ìgbẹ̀kọ̀jọ́ àkọ́kọ́ ló yí ma ọkà mẹ́rin owó yẹ yán ọkà owó yẹ yán ọkà àwọn àkọ́kọ́ ló yà múná fìdí bóyí ẹ́ àyá 47 ọ̀pọ̀ méjì yán bèbè wọn lọ الذين آمنوا بالقرآن لفظا بلا معنى àwọn máa dán wọn kọ́ṣẹ́ bọ́ dàbí wá pé kùránì ní bàtún ní kọ̀ọ̀ká tó kùránì yìí máa mẹ́jọ máa dìkà tẹ́tì wọn ló ọ̀rẹ́ àti máa yé èyò ẹ̀mdà akọ́lá pé kùránì kẹ́ àkúmà lè bọ́ bàkẹ́ mọ́ọ̀dù tìyàn kẹ̀yàn kú bí ẹlẹ́mà ọjọ́ jẹ́ wọn kádé òbí ẹlẹ́mà òsì ilé àti jami mu náà fi kì í bí ẹ̀bí tó yà wá pé àtàkùnrin àtàbàpà ń yóò kúrò ní lẹ́nìkà tó rábálẹ̀ ní aláwòyẹ́ ni ìnáma kọ́ọ̀lẹ̀lùmìnira ìzẹ́dùrù ìlàlọ́yí wọ́rọ̀sùlẹ̀ ilẹ̀ kúmá bẹ̀rẹ̀náwó ẹ̀yẹ kúló sẹ́mìnà wà àpọ́ọ̀nà wọ́n mọ̀lá àwọn ìgbẹ̀yà ní ilẹ̀ ṣe lè gbọ́dọ̀ jẹ́rẹ̀ tó dá àdínì islam òpáyún ògbógágá kùrà àdínì onẹ̀ ìyàyàn ní jẹ́dẹ́ kí múdẹ̀ nà ẹ̀lẹ̀ bọ́ mẹ́ga ayẹ́ kàṣe lè gbọ́dọ̀ jẹ́rẹ̀ ìnẹ́mà kọ́ọ̀lá mọ́mìnì wọ́n dé gbẹ́lẹ́ké ẹ̀kìṣùkọ̀lẹ́ náà kìí mọ́mìnì ó máa jáde gini Allahu Mm. so káàkó yí dánú wọ́n ìdá dúró ilẹ̀ lọ́nà ọ̀rọ̀ sólè lè yà kúmọ̀ bẹ̀yìn náà mádùmá ọ̀dọ́ kuma wá lè bọ́jọ́ kọ̀ọ̀nù jẹun mádùmá ọ̀dọ́ bọ́jọ́ kọ̀ọ̀nù jẹun ọ̀ mádùmá ọ̀dọ́ wẹ̀yìn mọ́tàlájì mádùmá ọ̀dọ́ wà lọ àtàfà gbogbo ló kàjọ ló déwọ̀n àgbàdémà ìwọ̀n àdìdó àgbàdémà ìbékìjà mímú náà bíkílẹ̀ tààlẹ̀ ọmọ dájídá ìzàfàrí kùnbínú mọ̀rọ̀dún ẹ̀rin alẹ́ àkàmọ́ ya ẹbọ̀ pé ewu má mamú mi dàgbà mamú mọ̀dún tánẹ̀ àmá wọ́n ìyẹ́kùn lẹ́bùn mọ̀rọ̀ ìrọ̀lá ẹ̀kẹ́ wá máa wá máa díwọ̀n àwọn alásápà pé ìṣọ̀rọ̀ ọjọ́ kọ́ra níbi máa nẹ́nu díwọ̀n yẹn àwọn àtàṣe dá ìyá àtò ilẹ̀ ìnìyàn máa yá wá kùmàdóhùn alẹ́lẹ́ wá ulé ulé bìjàbìjàbìjà kótó gbogbogbogbogbogbogbogbogbogbogbò ọ̀rọ̀ nípa tùmàkátọ̀ ọ̀yà máa mà kó yóò yí rẹ̀ àti kó bùbì má ọlọ́run ní mọ́lóyún yídùn tọ́júbìrí yán ọkọ̀ ọpọlọ́dọ̀ tó dẹ̀wò ma líká ma náà bẹ̀ẹ̀já obìnrin gbé ma tàtà ma ma yá tó nà léwu má níbà ìrà ma lábíyẹ ni a fi kò lóbi ìmọ̀ òhùn àti dẹ̀wọ̀lọ̀ ọ̀gá bíbí kàtẹ́nẹ́ lókè nà ọ̀gá àwọn náà yà ọ̀gá anirtabu or tadomaki jinjile amagineke she impediment or spirit, um, uh, spiritual barrier tí a kọ́ náà yóò nà ẹwọ́ gbó ọlọ́jọ́ kọ́lá níbi ètò déwọ̀n rẹ̀ ọ̀gá bíbí lẹ́ ọ̀ṣọ̀gá múnáfíkì bí ẹ̀dọ́ náà ẹ̀kéjì jẹ́ tí ó ń ní ìjẹ̀dọ̀ méjèèjì yọ́n yọ́kùnrin jẹun أكاد أم يخافون أن يحيف الله عليهم ورسوله قد قام بكما ديجي فقال الله كل جمع شمي بتعالى بل إنا أو متى جاء أو ميجي يتتلا أو يتبتا أبكي إلا دقودك وجون بل كونها أولئك هم الظالمون بولنا فاتمة أجل جوابنا على جنمنا أبوتنا على جنمنا matris ba iya mai an kaya reka gogo ne in Allah wa haka muwa in dai ko na ndi mumini yon memele gbado oge nwa ya ya abekọlọ ọlọpụ ya ya ìjẹ́mi wà dé ìjìyà mẹ́ma kútíkí ńọ́rú ńgbé kìtù kọlọ ojókó kọlọ níbi ohun máa nẹ́dùn ńọ́rú alùkùbílẹ̀ jàjì nọ̀lọ́ àkàwọn na náà إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون الله ومعبته فيك دائما الله ياليه آية 51 فقال ياليه إنما قولا إنما أداة الحصر this. Hey, ماضي قطعة العادة ماذا حفظ ẹ̀hùn mẹ́mà ọ̀pọ̀lọpọ̀dọ́ ọba ẹ̀hùn ti ṣàtùkọ̀lá ẹ̀bí mú mi ní ìrẹ̀lẹ́rù ìlọ̀wọ́ ọ̀rọ̀ tòlè ṣẹun mọ̀dúnmọ́ ọ̀dọ́ gbogbo ọjọ́ kò ń ṣẹun ẹ́ kó máa ṣẹun lé toduguma dinwa agbadema toduguma kayo agbadema oyo lehun oye mu owu kene kuku bo te kene le anamo ya anamo majo ki anamo maye ma ka dola esu bo yo ko ni je ngalo ami ma le mi ki neema qur'ani pe hadithi adola esu bo malo kuma ni qur'ani ojo pe hadithi ni bi abẹ́kọ́là ẹnkìlógún ẹ̀ngá wéré onóbìlẹ́gì ọgọ́ ìṣe olùkọ́kọ́ máa yẹ ohun ọ̀pọ̀lọpọ̀ ní ìbò òjò àtẹ́tà kàí onóbìlẹ́gì ọgọ́ ìṣe olùkọ́kọ́ máa bọ́gba ẹ̀kọ́ onóbìlẹ́gì akákànù bá wọ́kọ́ onóbìlẹ́gì mórí dunyá tẹ wọ́kọ́ sídégì nìṣòlò kí a ṣe bàkà ń tó gbogbo kì ní ìmà mẹ́ni bẹ́ẹ̀dù ma ní ìmáni gẹ̀ẹ́síá tí ó mẹ́ni ọ̀la ìtọ́ abójọ́pá níbi kàkùnmọ̀ gbé màṣáde dọ̀la ìdòwò yìí ìdẹ́gì má ní dí ẹ̀dọ́má ẹ̀rù màṣáka ayẹ̀kọ́lò sẹ̀mìrìnà wà àtọ́ àná ìṣọ́ ọ̀nà ìkókó ẹni ìkókèdè ìkó àláyé ìgbèwá fúi ọ bàbá òkòlògbèwá fúi bàbá òkè yóò kí wá fún ọmọ ìkì náà méjì kí ànàmọ́ matẹ́kwá kàkí wá fún kìrẹ́ ẹmọ owó ìyẹ́kì kùránì jọ ọ̀ṣọ́ṣù ìṣẹ́kùnmá ìbẹ́ẹ̀lẹ̀ jọdọ̀gẹ́lẹ̀ àbókè nẹ́mà kùránì pé àti ìgbà níbi àmàdéwọ̀n wà ndùgbò ìdúgè ní ìmá ní mọ̀nà kọkànlẹ́wọ́n máa iná tó kẹ́ gbọ́kọ́ alọ́mọ ní àyẹ̀kòrò sẹ̀mìnà wà àtọ́ àrà ìjẹ́wó lèyàn

ẹjọ́ kíkúta ọ̀dà yọjú ojú gẹ̀ẹ́gẹ́ ẹlẹ́gìdì ìmáni ilẹ̀mù ìsádìbẹ̀ olóò mbógi àdí ìmáni àmáàna gbọ́ kàkálẹ́kọjọ́ pa níbi kàrẹ ilẹ̀ pàkọjàkanùgbà alhamdulillah yóò dé yóò kúta ilẹ̀ tó pẹ̀lú àbàbà náà wọ́n wọ́n lẹ́rẹ́ ìkà akekechajie ịnwa oligiti adụlụdua gara-gara dugidua gbadema isozọkanibio le ụlọika ụmụmụple abịle amatubegi gboyile alimunafiki amaya 48 katiligodalo inda manigatia gatia mara ẹ̀mà kálẹ̀ ọgẹ́lẹ̀ àmọ́tọ̀ bókó bí afẹ́fẹ́ jókè ya náà yà lè máa jẹ bí ó yà máa náà ma yán ọmọ yíjí yìí yíjí ọmọgún túká gbó ma náà yà yìí ẹ̀mà kọ́ lélẹ̀ máa ṣàkà ńlábọ̀ nùkú ẹ̀mà kàmà

nasangu ano ya tata maanaelewa nakuwe hata zenu olowazi vikamriji jetejubetietekuwaji etiletengi nikunekana wedumu hata zenu takule konabu aboya ile habila na maacha zenu tateno maluloya emakumaacha zenu munu emakumacha zenu nia

inu ngambo gawano ya dhambi kwelele nini duka itako katu salamu alaikum mbe kuhano ya kaka msiri kwa e, kamata azenu ya legen alaali kola kichika matojoji ee mandudunga lengongu kakuwa

onegi wọ́n na máa náà àgbẹ̀rẹ̀ wẹ̀dùn gbàmẹ̀ mbẹ́gẹ́ yìí ogun gbàmẹ̀ lẹ́sọ̀kàtò sọ̀làkà mẹ́dùn yìí tiẹ̀ lẹ́dùn àmẹ́lẹ́ a ẹ̀sìn náà àmì ìlì máa ma ma ní ẹ̀sìn ẹ mú òun yẹ àkàrà ka òun bita mi

ẹgbẹ́ mọ̀náàfikẹ́ rẹ̀ yóò mi yọ́ jàní ọ́yà kẹ́ẹ̀dọ́ ọmọ atọ́ka ya na ń gíwá kẹ́ẹ̀dùn wéwò báki má jẹ́jẹ́ ara ní ẹwọ́ ọgbọ́ ọkọ̀ ayá òkè mú kọ́ ẹ báki má jẹ́ mọ́kọ̀ ayá òkọ́ ẹ ní wọ́n nọ ya ń dọ̀ ya náà fẹ́ lọ lọ́kọ́kùnrin ọkọ̀ ẹ̀nà ndúgbọ́n ló na ní ẹgbà kó pẹ́kẹ̀ ríkì àánà kọ́tàkì tí tó rí rẹ̀ yẹ́ wà lò lẹ́hun pẹ́kì má lọ̀bọ̀ yọ ọ́ ní ẹtí náà nà jẹ́ wọ́dá nẹ̀lẹ̀ tàkẹ́ ẹ̀yà ti ihe sí lè mí èé kò fẹ́ ẹ̀kọ́ máa ọ̀dà máa tó dà máa máa náà máa lẹ́ tẹ́nẹ̀ kìí ju ẹgbọ́ ń dúpẹ́ lójú ọ̀yàwó ìwọ̀n kẹ́àkìá lè yàn mọ́lẹ̀ rẹ̀ mẹ́gì ọjọ́ ẹnẹ́gì ní rẹ̀ má jìpó àwọn ọgbẹ́ rẹ̀ bá jìpó àmà káàtù bàtí kámdàbí abọ́jọ́ a tù jí ọjọ́ dọ́ máa rí ilẹ̀ má mòrí ẹ̀nà ọjọ́ ayá tó ẹ ò mọ́ pàbíẹ́ mọ́kọ́ onẹ̀yìn kó pàbíẹ́ onẹ̀yìn ti jẹ́ ìrì ìṣe òun yà méjì àmàlùmájìrì ọ̀tọ́ àmàlùmájìrì àátò àìmú ẹ̀wà mọ́lákẹ́rí ẹ̀hún yẹ yí ẹwọ ọkọ́ pàbíẹ́ máa lẹ́tọ̀ ẹ̀mọ́jú kọ́lọ́dún tánì máa lò lẹ́tà ẹ̀ àmẹ́sẹ̀wọ̀n ẹ̀sọ̀wọ̀ gbọ́lẹ́ àmẹ́sẹ̀wọ̀n ẹ̀sọ̀wọ̀ yìí kò ní ọ̀nà ẹ̀mà lábẹ́ àdòdè wọ́lẹ̀ káyà kó àbóhùn nà mẹ́ alàálẹ́kọ̀ ayà tẹ́wọ́n ìtẹ́ àmà wọn wọ́n alùlẹ̀ àbẹ̀kí ìlùlẹ̀ gbà bọ́ ẹ̀bọ̀ màmá john ìyà mọ́kọ́ṣọ́ kàtó àmà wọn wọ́n ẹ̀bọ̀ àpùn àbẹ̀kí àpùn sákẹ́nẹ̀gidẹ́ màmá pàbí adó yọ ẹ̀nẹ́ ìyà níjà màlmájèrè kò máa tòkò màdínẹ̀ nígidẹ̀ ìyà takeke ye mɛ kì máa jọ ní múṣe yóò dùtù mẹ múṣe yóò dùtù yá mẹ lọ ọ̀hún ìsálámà pa mẹ ọ̀rọ̀ káwọn tó dẹ múnáfìkì yìí tí egbó mẹ́yìn èké ye mẹ́ jì múnáfìkì àmẹ́ àmàna ẹni làgbà múnáfìkì kẹbù ní ẹ máa má kì í ṣe dókẹ́ òyárí hàn kẹ́yàmí yìí jì kó kẹ́ lè hẹ̀wọ̀n ẹ̀dọ́dá dínà ọyọ́ kejú kẹ́pà dínà ọyọ́ bí ẹ̀rọ àmàdọ́ ọyọ́ òbílẹ̀ màmá náà rẹ̀já ní má yá dọ̀là tó kúbógi nàdínì kúmakúmá darú yíò hùn náà ẹ pàbọ́ ma pàbọ̀ pàbọ̀ pàbọ̀ pàbọ̀ yá èrè òbí ọ̀wọ́lẹ̀ ẹ̀wọ̀n ń dáa máa iná máa kọ́ ọ̀lọ́lùmọ́mí ní iná ẹ̀rùn-ún kọ̀lẹ̀ ẹ̀nà túnkèjì múmi ni ìdàdérò ìlọ́lá ṣẹ́wọ̀n àdúmọ̀ ọ̀dọ́ gbogbo ìṣọ̀lá ọjọ́ máa tó díwọ̀n kùránì ọjọ́ máa tó díwọ̀n wọ̀rọ̀ fìolíhì kúkọ̀lá níbi muhammadu lẹ́túnà muhammadu àgbàdémà iná dúkẹ gbọ́pọ̀ alùmọ̀ ní tẹ́dẹ̀wò àyẹ̀kúnú sẹ̀míná wà àtọ́ọ̀nà ẹnkẹ́ na alùmọ̀ ní sẹ̀míná àgbọ́ wà àtọ́ọ̀nà ẹlẹ́nà rẹ̀ bọ́ aláwọ̀ ẹwà wọn jọ gẹ́nà ìmọ̀ ẹjẹ́ wọn wákàjẹ ní ọ̀rẹ̀ yómi yóò ṣá ìhà díìnì nímọ̀ That is social interaction. ngwi social interaction mbebo chabapa mabitire amone they are deceptive madisifu amone tama na ya qur'an ngole ma ngoti pe mi roku yit baire ngwi social interaction e ango yugwa dini onugo nugo egubo kadomo ma chanyo john ma soko john ma soko adabi tuman ma deji ya ki rokibu na tidu doje ya kukol akukolok matin rokibu atibu atidu idoa wo ya kukolok matin ما مجني أن الله يطلع عليهم أن الله رقيب عليهم ما ما كجوا دوما يومن أن كتاوي بديا لكن فيها كيف بالي ومدو

alatakpa gbóògì yóò ó máa yẹ́wọ́n gbóògì yóò gbóògì yóò gbóògì yóò ọlọ́pù kí dé wọn ẹ̀wọ̀n làyà dí ní abẹ̀kún gbòkù máa kọ̀ ní pé àdífì ẹlú bẹ́ẹ̀ kìjìgbó fídíà máa dànù ọmọ rẹ̀ má jìrì tọ́lọ́pù tẹ́kẹ̀rọ alẹ́ abáàbẹ̀ ngbòhùn ọjọ́ kàtẹ́ ngbòhùn àníbì kàtẹ́ ọjọ́ kàbáyò ìṣèdínì kìdípẹ̀ ọmọ atẹ́dẹ́ ọ̀nà máa rìsọ́ọ̀bù ń lè dẹ́yì ẹ̀ẹ́lẹ́ ẹ̀nà kì wọ́n bù nù fẹ́ yìí ìmọ̀lá lẹ́dùbẹ̀ mẹ́sàlájì ngba ma tọgba mgbe ma ya ju je wọn náà na ọmọ ẹtùkẹ́ àbúgbò bí na ní masalasi abí ìkúlẹ̀ ìgbóògì yóò kà ní ijú gúlúgúlú ahàn lọ gbọ́ ẹnẹ́kì àtọ̀wọ̀ ní ìyọ̀n bàbá baba ọgọ́ àníbi

ẹlẹ́nà bíbí ẹnẹ múnáàbìkì ọgẹ́ káyà jẹ́dẹ́ àròdúmà wọn wáyé kì á kálímà wọn wáyé ọlọ́gẹ́nẹ́ lẹ́yà sí masalasi kẹ̀kẹ́lẹ́ ọmọ aka masalasi ànàtọ̀lọ́pù ọlọ́pọ̀ malẹ́ àbísẹ́kẹ́rẹ́ àná aló ìyí àjàmà ní gẹ̀gẹ́ ọmọ àjájẹ dá mẹ́mí ní kùránì kọ́ ọgá mẹ́mí àdìsí kọ́ ọgá ìgbàmọ́tọ́lẹ́ẹ̀dẹ́ ń gbó kàmẹ́dẹ́ ń gbó yọ̀ kàtọ́ àmẹ́múdọ́ kùránì lẹ́ abẹ́kẹ́bọ̀ àdìsí ami malami ama ayada malumu kama ya jana kama mu malere dalama ẹ̀rẹ́ ẹ̀kẹ́ gbọ́mọ̀ òwúrọ̀ ọgọ́ ìṣẹ́ǹkẹ́nẹ́kì alóòwúrí ti jẹ́ ìrí ṣùpẹ́nẹ́kì mọ́lẹ̀ mi bíbí kàkí ẹ̀ ọmọ tó ẹjẹ́ aláà mẹ́mí mọ̀kàtúdú ẹ̀ǹkà dìsẹ̀lẹ́ mátàdìsìkẹ́ nẹ́tẹ́ nífà ameulizi kwema amewaka madakirizu ngamelena amekoja asilale ama ogeneika kuaboya enijo akeniki akola jeu ujo numaleyoyo eniji chenganu mo jenela ugbele eka ameda motolemu ameda motolemu kama mota kadamelekwa gbé màálí àgbà ní gẹ̀ẹ́gẹ́ ya bẹ́ẹ̀ màlíkà kó máa nìkẹ̀ tí a ní ọlọ́pù máa ń yára nù yí àmọ́lẹ̀ mẹ́ndàmà ìnàmà kọ́wọ́lẹ̀ mọ̀mìnì iná ẹ̀rùn kìí kọ́lá kí a kọ́ àwọn ẹni kìí mọ̀mìnì ìzáàdìrò ìlẹ̀lọ́hí tí a mọ̀ àdúmọ̀ ọ̀dọ́ mẹ́yàlẹ̀ kọjọ́ mẹ́tẹ̀rún náà kọjọ́ mi jù mẹ́ àtúnhàlẹ́ ọjọ́ àdọ́nà dínì wọ́n oúnú tí ọjọ́ àkàájì dúpẹ̀ wọ́n ti ìfẹ́ ìkìtì mú mi ní iná dúkẹ́ pọ̀ alùmọ́ ní síríẹ̀wò sẹ̀mìnà ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك فأولئك هم الفائزون الله أكبر بارك الله فيك آية هنا emphasize أدين يدوما توجو قاني في نيفون كنوتو جو إيرو يوتاو tàbí ti ìkéhùn àti nìkẹ́ ríkà máa táàtí ríkà pé yá tẹ̀rẹ̀bọ́ ìrìnì ìwọ̀n ẹ̀rọ tàà màgílẹ̀ ẹ̀rọ ní ẹ̀ àbẹ̀kọ́ àná màkà sí ẹ̀sẹ̀nẹ̀ lámì ẹ̀sì ọ̀nà ẹ̀rọ kàtó ẹ̀ ń dẹ̀nẹ̀ lágbó ọ̀nà ẹ̀rọ kàtó ẹ̀rọ tó ẹ̀ mẹ́rin tó nùwẹ̀ yí kété kú ẹ̀gbù wa mọ́mí ni ọlù kọlọ fẹ́lẹ́ ti kọlà ẹ̀ dẹ̀ kọlà mi mú náà fìkà ẹnẹ̀ yà lẹ́bọ́ ǹgbóbi yóò a máa ta o majority ẹnẹ̀ wọn náà lẹ́bọ́ tákínú gbójí ilé aláwọ̀ ọ̀rọ̀ tó lè tó dábá lẹ́gbẹ́ ọ̀gá yáyá kan wá wọ́n mẹ́yàn pé ìlà ẹnẹ̀ dókọ̀ kò ṣe àdínì òkùn àjẹ́ bá wọn ti interaction ajá ọjà eche bizinesi eche kọntrakt eche ẹ̀wọ̀n dúkìá ṣe ẹni ìṣọ̀ ọjọ́ pa níbi ìyálẹ̀bọ́ dèé ma wọ̀yá ṣàlàá dị ń da ráìlì ịlụ ẹ̀rù dí àmà ráìlì òbébún ìyàdí àmà ráìlì ẹbọn ìyàdí àmà ráìlì ẹ̀wọ̀n òdìdún wọ̀yà tẹ̀pẹ́ láti àwọn bàjìyàtá nẹ̀ wọ́n yọ́ ìyá bàjìyàtá nẹ̀ wọ́n wọ́n ẹ̀dọ̀ yọ́ ẹ̀rùn tó kìí jẹ́ wọ́n yọ́ àwọn ẹ̀dọ̀ kóhun kò máa fi ìwé ìṣẹ̀rí àánú ìmútẹ̀ yìí rí fẹ́wọn lẹ́tẹ́ èyí ihe إن شروط nikah. النكاح يعني أركان النكاح لو ده مالك ده ما يلوم شيء تاكي يالو لو يابا يا مودا كدايما يكرتا نمي وكوتي يونيو umeni ni duki ule bojo ki ile bonu jojo ki ango ara ilojo ara ilojo mbegwa ara ile nile ara ilojo yigetia mbegwa je le gbégbó ara ìlú ẹni lẹ ara ìlú ọjọ́ jígẹ̀ tí a a máa yọ̀nà ara ìlú ẹni lẹ ara ìlú ọjọ́ ẹbọ oyánẹ ẹbọ ògbó ewu ẹbọ oyàmá tẹ́ oyẹnẹlẹ ẹbọ oyàmí yẹnẹlẹ máa jẹ ògbẹ́nẹlẹ máa ara ìlú ẹni lẹ ṣàǹkó na ara ìlú ọjọ́ tó dábálẹ̀ ya gàdé òun yìí wọ́n mẹ́rin pé ìlà ọ̀rọ̀ tó ويتفه ويتقه ويتقه كم هناك رواية في القراءة الذي يقرأ غيره ماذا نقول؟ مرة لو يوجد لك ما بجدان نقول دوجو فأولئك هم الفائزون أو بلا تبيك بوجيل بوجيل ميجوردو إيوا بوجوني كنو ما يوان بوجيل ماكي أو ديو يماني كنو ما يوان أجنو يماني كنو ما يوان أمك يوا ينانا ما يوان أوغوغو لالي أو ودون tó dábálẹ̀ pé kì sàmì múṣìrìkì màmá gbóyí mọ́jọ́ máa ìdágbò yàrá ọjọ́ ní ọmọ ìmọ̀ ògùnkù àwọn àgbẹ̀ yóò jàmà ògùnkù yà wà lọ́nà wú ẹ mọ́ ń ògùnkù ní taki le tete da tso wo mu a ki tunyana le mi e wa gbọn gba tso wo àwọn adaba ye ogugu mu wo piririririri ogugu pote yan rido kokolo ogugu ara oyùbó kẹrìmà ma bẹ̀rẹ̀ dégbé tọ́nà ń ògùgbà wá wo yọ agbámú onúgẹ́ máa kọ lólúgbọ́jọ́ wọn ó yí ẹ̀yà ní uwó ògùgbò gbàgé nẹ́nẹ́ kò mẹ́gbọ́n ẹlẹ́yẹ kí ó yí ẹ̀yà ní tí kírísítẹ̀nì ìjẹ́ abẹ́ká ní àgbàdùwà kírísítẹ̀nì ìjẹ́ fáyà ọ̀nà ọjọ́ kí ẹjọ́ in the name of Jesus tó lẹ́nà akẹ́ àmà àyàgbàdùwà tó sí ilẹ̀ will not joke ajo in the name of jesus ya won mo guje ko won da man ba ke aja tan ora tan e ku yi ta ka tan e je mo go ta na gbe mi nike ola mo ni se bo ko ati ma da ba lo no gugu e ku ene o yi e me ani ona do le bojo ame mo ge la so ko e ke o mani ne we ame magma de demon

àti ga amẹ́gánì amẹ́pìpàmá ugbo yòrò ẹ̀dẹ́ àìlóha amẹ́gánì kàmẹ́dẹ̀ òtálẹ̀ ẹ̀hùn ọlọ́dẹ̀ àti kẹmú àlálẹ̀ mímẹ́ ẹnẹ̀dọ́ aláwọ̀ ma yíò ń gbé ẹ̀ ṣòkò yóò ń dúwá àmọ́ oṣù ihò mẹ́ mánì nìní ẹ̀ oṣù dúkìdí ihò mẹ́jìnà jàíbà mánì kí nìní ẹ̀ máa nìna lókòlò ẹni iṣẹ́ àwọ́ ẹni tó kí lè níbi muhammadu ìmítọ̀kọ́ yóò nẹ́bí a sáàtẹ ilé tọ́gàlẹ̀ àbẹ̀kó ẹnẹ́kàdọ́mọ̀ṣẹ́ kàmí kérékù méjì òyà yé ìyà ma ọmọ ọlọ́kẹ̀bí ọkọ̀ kójọ yà náà ọgbọ́n náà yóò yà ọkì yà olí ẹ̀ ìdóyìí kàtóbù

ìjàrá gúdó látò ládà àbàtíjọ̀ na kẹrẹ bá mọ̀nà bá tọ́ndé ìdúkì alẹ́bọ́yọ̀ yìí gẹ̀ẹ́sì àbá òun àyànnì ìṣọ̀gáwà ìmọ̀gbọ́gbọ́jọ́ èkó òwúwé àlálòwò yàún ìmàkọ́nà ọjọ́ kàkọ́wò lálọ́mọ́ ibi fayyudina ibi sayyidina amr amr ibn al-as ó yá ndeke alexandra kitarul ọ̀dọ̀ náwà náwà kàmí káàbìrì nùpáyù tarul omi nil kí a dómi èèyàn ọmọ ìmọ̀ ní ká ń mọ ọdọ́ ọdọ́ omi nil yìí kakidomi umatede uma ucholoche ukagagwo mebaruko amajiche mona udukuludumaji mamdu gwaji tudeju tudeju takaja produce omi umango umane kadota moko mai ododu abi amr ibn af mayamo jane ipa kimdo jane islam ohun mẹ́ẹ̀ni amẹ́hùn ṣòlò kacha ìkàtàjà àdó nàìjíríà àwọn tí wọn àkókòló mọ̀mọ̀lókò yígẹ̀ ló àdínà ìsìlámù kìdẹ́ ìgbàgbà ẹ̀tẹ́ tọ́kìdẹ́ ìjẹ̀nàmú kọ́mù nàmú jòló ìwò màjá tó kọ́ àkẹ́ngọ́gọ́ ìyànyà ọ̀dàyà àdínì àbàpà náà kẹ́mà kó bẹ́ẹ̀ làbájẹ́

imani oge nẹ́kọ̀ ọjọ́ yóò yé ẹlẹ́ pàpẹ́ èkó yìí bí ìzìnìlá yàmọ́ takadáhùndú yẹni bismillahi rahman rahim amma ba'd min amir al-mu'minina umar ibn al-khattabi ila nil ujane kwetenu pangu boyo ujane kwetena baraka kudu yoyo yotakada unanya kwa abajo hii uundu arrahman atiyumi enetene du ileimi arrahim uundu aliyumi ami mumini na amma ba leta hiku nako nakoraji nei mẹgbà mẹmdùlẹ dáná ní rẹ fún un àt ìlú gbogbo lókè mẹdùtájì ní yẹni amabad ubile uwenil ṣangi ṣuanu páyọ lẹ́nà ẹ̀dọ́mí ńàmùnẹ̀mọ́ tákẹ́ gbọ́ gbóòlù òdùgbòlùdùngún ọdọ́ọ̀dọ́ àmọ́ ọ̀nọ́rẹ́bùlù kùmẹ́tò dè kùmẹ́tò ọ̀lọ́lá mẹ́túbà máa tó dè máa kí ni àmẹ́lò túbọ̀ bọ́ kámẹ́ àwòbó kẹ abámẹ́rú lè yàbí kámẹ́ àwòbó lẹ múdémúdémúdé kẹ́ bàwéwẹ́ kẹ́tẹ́ tsáà ẹ̀hún ṣòlò ìṣẹ́bọ̀ dùn màkà mẹ́kọ́ máa mẹ́ni tí kúmẹ́ gbọ́ra yíyànyàn honorable honorable humiliable humiliable kí wà yóò honorable humiliable atọ́ àkẹ́ẹ̀tọ́ dẹ́ẹ̀tì zinaba ọ̀hẹ́ ẹ̀kẹ́ẹ̀dọ́ honorable you are humiliable سيدنا عمر بن

omi ike mutu nwa ma do jo kuma jini bi mi mo erere ko daga mi na wa kere hum baji ye ni me lo me mo daga da mi du tejo mo la lo ngene ki alo ya yo mo o daga da wa jaro amr ibn al as amr ibn al as ya kwane amado yo akwane robili aji malo neno daga da mana we aji bismillah ama yene biene ki ya yene ki ya ji ama ebili bibi ki ji ya ji acha mono na ana mono ewa anwa onga mone ba ka brabo yi odi je jele oyi dodolodo abele ka odo reyo wo aduko aduko pa nya dami mi dugogo de pa pa nya damoji awa wo yan bo yi ki awa ko la gbele yi kí a wó orí kò orí àtẹ̀gbátẹ́gbà yìí kòkúta dókìyọ̀mọ́ka wa udọ́ yìí kóì èdè aka amírùlmúmi ní nàdá àmà tòṣòlò ẹbọ náà rámanà dúdánà iná wáyà mọ́tàkàdá ìdòlò gbogbolo ìmúdá tí a yìí èdè àyí kí ànádòbì ajimoto ìṣẹ́nìtsà gbogbo up till now tèmi ni tọ̀ náà yí lẹ́tọ́ mọ̀ ẹ̀ má ìmọ̀ngò náà ní gbégbá ẹ̀bí ọ̀hajì ẹ̀ ọ̀hún ní. gbọ̀tọ́ ó dèjò yẹ àmì agbófo kọ́ àmàgbọ́mọ àgàmà àṣàtà ńàmọ̀nẹ̀ màdọ̀rẹ́ ńàmọ̀nẹ̀ yẹ adùpáyọ̀ ńàmọ̀nẹ̀ màjèmí àbàmọ̀nẹ̀ gbókò náà kó ya ni. bawe sayyidina amir ibn al-as sayyidina umar nadu nupayo kuma nadu overcome ebiligi tete dodo wo wota na bumagbo ne yi e ma ne overcome o ngini de imani du won so to da bale me ban ka yaika wa man yuti illa wa rasulahu ene do le bojo ge le bono je wa yakhsha allah wa yattaqi fa ulaika هم الفائزون بوكا يعني آه، أطيعوا الله وأطيعوا الرسول لعلكم أطيعوا الله وأطيعوا الرسول لعلكم تفلحون عوني ترهمون أطيعوا الله وأطيعوا الرسول لعلكم ترحمون ومن يطيع الرسول فقد أطاع ومن يطيع ومن يطع الرسول فقد أطاع الله ومن يطع الله ورسوله فقد ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله ورسوله أحق الله ورسوله أحق أن يرضوه إن كنتم مؤمنين يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم أما يا كده شيخ الإسلام ابن تيمية التي لتهجم صارم المكرور صارم المفلول على شاتم الرسول يولتهجم بعد أطيع الله وأطيع الرسول ومن يطيع الله ورسوله يدير ما جوه ويومته mẹ́lẹ̀ bọ́jọ́ mẹ́lẹ̀ bá níbi ما اللي mẹ́lẹ̀ bá níbi gẹ̀ẹ́kùnmọ́ ngoko yo kayo e Qur'ani bakpo ire yo wo wa yo meta ene duma le bojo le ba ni bina la gba jimu di ene le pile gogo tojo na to da ba ne bi e far shafim sarim al maslul ala shafim ar rasul in hadith e ki wa yo le ta bi ibn murdawiya ya mo di yo le ta bi to fi ka bojo ma je minne tengini tan ìrànwá bọ́dẹ́hùn ọjọ́ àjọmi lítèrí níbo nánú jújù ìmẹ́jọ amádúdé tafsiri lẹ dúró ìmọ̀tòr fi tafsiri bilmọ̀tòr é e ìmáàmù sèyóòtì ìní afẹ́rù kí wọ́n mọ́ ẹni múnáfíkà díìní ọ̀gbẹ́nà bó máa gínà mọ́ ló dá ikú jìmí ọ̀gbọ̀ ló dá ìgbẹ́ni ọ̀gbọ̀ ló dá bó gà ní jámà ní àríyìn ẹnẹ́ka wọn lẹ́wọ̀n ọ̀yọ́ dágbàdé yẹ̀wúrúdù pẹ̀lú àpàmù náàbìkì ohun ẹnẹ́ yẹ̀wúrúdù gidẹ́ máa yẹ́ nà yọ kẹ́ẹ̀rẹ́ yìí àmọ́mdó túgbà yẹ̀wúrúdù káàbìrì àníbi àlédá yẹ̀wúrúdù bí ẹnẹ́ àbí kírísítẹ̀nì ò fẹ́ dọ̀pá máa bàbàtà mi yẹ̀ wúdù lè kírísítẹ̀nì wú ní oṣù rà lòun kẹ̀ máa ń yàtọ̀ ọ̀gá la níbà kẹ́nẹ̀dúnmá wa ngọ́ lọ́ọ̀bí ẹ̀nà yìí mẹ́wò níbà máa ń nù fẹ́ dọ̀pá dín ní ìsìlámà pàbó kì í àtsà pàpà yọ̀nyọ̀nyọ̀nyọ̀ máa fẹ́ dọ̀ ẹni kì í àtsà pàpà máa bó yìí máa má lè yìí kùmẹ́ yìí mẹ́rin alẹ́ yìí máa wú sùn máa tiẹ̀ yọ̀ ń mẹ́rin dábàá kò sùn mọ́ òlùka ẹnẹ́ kàdúnà yẹlẹ̀ ma yɔgɛnɛ duma poisonɛ dɔ man kɛ tuma nɔfali ma ma n'o fɛtɛ kɔ adi n'i fa n bɛ k'i biɛnɛ jami yehudu a man ka yɔ ma dɔw ba ne bi dɛ ɛnɛ yehudu ni gɛrɛsɛgɛ gbɛ ne a kɔ a ye mun n'a fiki ɛnɛ lɛgɛ ni gɛrɛsɛgɛ a bi dogo jɛ ne o ja ne bi n'i je a ne bi ma le dun ɛdalen wi ɛnɛ mun n'a fiki lɛ yɛ la bɛɛ de o ŋa gba ɛmi ne ti gbɛ na bakari sɛgɛ na bakari yɛ hi. níbi òjò kí ó dùn ààrẹ oún ẹgbà ní ìhú black ìkọmọ̀ gbé mọ̀rọ̀ wọn lókè wọ́n mọ̀rọ̀ wọn yá ló náà mọ̀ ìyàjọ́ níbi yẹ yìí wọ́n ti túbà níbi abà níbi ẹ̀ka yẹ rẹ̀ ọmọ mẹ́tùgbò náà abúbákàrà náà wọ́n yẹ́ tààrí yá níbi ìbí òun ẹ̀dùn gbé ń kọ́mọ̀ tó yìí wọ́n kẹ́ ìwà gbà ẹ̀tọ̀ wọ́n dé jù ẹ̀nà mọ̀rọ̀ yà á lè dé yìí o ìyá mọ̀ bẹ̀lú ìmúdàbí akẹrẹbẹ́ náà mọ̀ náà fi kíkì wúyì ha mọ̀ náà fi kíkì ní ọjọ́ gbà yá ká mẹ́jọ rẹ̀ kìí madina madina madina ama forget e na this life and this forget e the life it is sorry ayero kazi amana ye me yon oyo gba aka ma ni ju je po mi me da ko ra yi oyo do me ti maka ni bile atumo o me ti bit na ko boyo mo su fe na mo ẹrẹrẹ fẹ́ na mọ̀rẹ̀ dúdú ọbẹ̀ kìtò kẹ́nẹ̀ kí rí júdà kí ló mú ẹgbọ́ gá yiri yìí dátàní ẹni tó kọjọ́ ọ̀rún tí ẹwọ̀n àjọ́ ká kí ẹ̀wọ̀n láyé ọjọ́ bá níbi ẹ̀ṣọ́ níbà ó wẹ̀ rẹ̀ wẹ̀ atọ̀wà gbogbo yí pàtí ilẹ̀ wà gbogbo yí tí a bó kókò èwo ẹnu gẹ̀jáwẹ́ ní yí tẹ́ mọ́ tí oyé ẹnẹ̀jẹ̀ atọ̀ ó nà atọ̀ wọ́yé àtìkẹ̀ sí aná níbi muhammadu tọ́dá balẹ̀ ń aláwọ̀ akọlọ yá mi wà mú bí jáàdà وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون الله أكبر يا منافق ويا يا جدي يا منافقي mọ́dọ̀ ọdún òkúnmá wá ṣe ọ̀nkẹ́ yúgírí yá nínú ẹbọ̀ yí máa gọ́ wà á kọ́ sẹ̀mú bìlá ma nálọ́nálọ́ wọ́n máa gẹ́bọ̀ ọ̀yọ́ ọ̀yọ́ náwó yẹ́bọ̀ máa gọ́ yẹ́ni jáàdà ìmàníyí ẹ̀gọ́ yíwọ̀n ẹ̀ẹ́nẹ́ alùpùpù náà gọ́ ọkùnmá màkẹ́ náà lẹ́sẹ̀ sílẹ̀ àkókò ń wọ́n ọ̀gbọ́n máa ń yìí ẹbọ gbọ́ ọ̀láyà tẹ́wọ̀tẹ́ kàlùkìtẹ́ bèèrè yìí ta mẹ́bọ̀ bí tánì tóra balẹ̀ mọ́jú afẹ́ tóra kọ̀ọ̀kan nà mọ́ wọ́lá tó tẹ́ kólá wọ́lá tó tẹ́ kólá hàláfin mahin aláwọ̀ yẹ́ ni wọ́lá tó tẹ́ kólá hàláfin mahin ẹ kí gbọ́ọ̀lá kẹta lè bọ́ ẹni dúkìmúdẹ́ni hàláfin ẹni hali pe jẹun dọ́mọ̀ agbẹ̀bọ̀ mọ́mdà mi sí ìrànmọ̀ bá lákàdá máyún kò mẹ́rin alábín yóò tójú agbẹ̀bọ̀ tàbálẹ̀ tàbálẹ̀ ọ̀la mẹ́bọ̀ tákẹ́kọ́rú ìyátá

ẹgbẹ́lẹ̀lẹ̀ jákẹ́gẹ́bọ̀ ẹnẹ̀ dókìtà ìkàtàpálá gẹ́bọ̀ adúdó ọjọ́ yánlọ ajánà ẹgbẹ́ gọ́ àpáàpá ẹnẹ̀lẹ́ni pẹ́tọ́ màkò yóò ẹnẹ̀lẹ́ àìdẹ́ ìṣẹ́ náà bẹ̀ sáà ó jẹ́ ọkọ̀kùnmá gọ́wọ́n níbi sallallahu alaihi wa sallam òtítà lásọ́rọ̀ tó mú jáde ọjọ́ ní tí wọ́n mọ̀ yá lè fún náà kò kàmá ẹ́ wọ́n yá lè fún náà kò kàmá wọ́n lásọ́rọ̀ tó mú jáde ọjọ́ akọ̀làmúwa lugba mi munafika dini ukolo e ma bu ma jadan uje ma bu ma jadan au jongi ma ya luma umma go tudigidu manga omemele oyo ni yo ma yab'athuhumullahu

ebo ma gọ́hún mẹ́ta mẹ́ màkúmàdọ́ ma jẹ́rẹ̀ èèyàn yà dị nìyí ẹbọ ma e ma gọ́hún mẹ́ta mẹ́ wé mà ma jẹ́ yà dí nìyí àgbà gẹ́bọ lẹ́hún mẹ́ ilé mi mẹ́ ní tírúmà ọjọ́ ọ̀nà onúgbònúgbò bá ó

àdà ìnáwó ẹni mímàjí ẹni mímàjí àmọ́ nàbọ́jọ́ ayá kò yí pàmà ní استحوذ عليهم الشيطان فأنفاهم ذكر الله أولئك حب الشيطان ألا إن حب الشيطان هم الخاسرون abegiji munafiki yeume ameniki tola nooman takuma takuma kumalu kene yo jebo magome takuma tola nooma kene ma kene bibini jebo magome kuma yeume mama ale yo lola maniki chukwalu ima maane ngwa wa maji ama gidei istahawadha alayhi mushaitan ibili e utumapa ibili e jijakuma yo matu ibili ayo zomana abébìrí tó máa parí gẹ̀gẹ̀lẹ́ ayélujámálẹ́ fa ansáhùn zikrọ̀lọ́ tọ́kì yẹ ọmọ olè gbé orí ọjọ́ ìyẹ ọmọ olè gbé àzábọ̀ ọjọ́ ìyẹ ọmọ olè gbé ọkọ́lọ́ àlìyánà fa ansáhùn zikrọ̀lọ́ ẹ́ àlà ọláyàríkà ọ̀fẹ́lẹ̀ jami battalion àmì kings àmọ́jàgbé òjèbèrè rẹ̀ àlàyé nà ìṣẹ́kọ́ àmọ́ yàbí ìrú jẹbìlì àmàjàmínú òyó ìrọ̀bálẹ̀ àmì mọ̀náàdìkì àdínì ẹbọ iná máa gọ́nà mẹ́dáká mẹ́jẹ́ tọ́lá náà tó a níbi ẹ̀ka ọmọ a me màárọ̀ ọ̀fà àlèbọ́ yọ ẹ̀ọ̀kẹ́nẹ̀dún màtẹ́nìkì àmẹ́jẹ́ nílẹ̀bọ́ yọ ṣẹ́bọ̀n àmì àwọn agọ́ dámakọ́ àmẹ́ àwọn lèbọ́jọ́ kẹ̀ ẹ̀wọ̀n mẹ́mdà màfà إن الله خبير بما تعملون الله هنا تشهد الأمالي أو دكمة فقوسة تودا بالي مثل ما فجيلي بقدر قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حمل ضللتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين قل أطيعوا الله وأطيعوا الرسول النبي يجي كاما أمدي ملي بوجو ملي بوجو فإن تولوا من دم يريد فإنما عليه ما حمل responsibility gbọ́dọ̀ lórí òun yóò ṣe kí tó yóò kọjá tó nínú yóò àmẹ́hà wà aláìkùn máa ọmọlẹ́tùn àmẹ́ ọkọlọ́gbọ̀n lọ́nà mọ̀ yé àdó yé mẹ́ mẹ́rátà lẹ́gbẹ́ responsibility lẹ́gbẹ́ wọ́n ti ṣáì mẹ́mọ́dún lẹ́rọ̀ wà wàdé mẹ́fọ́ yọ wọ́n yóò tó fi rúhó ṣẹ́hùn mẹ́mọ́ yé ànẹ́gbẹ́ olùgbọ́nìjọ́ yọ táhà tẹ̀lé ọkùnrin tó náà yọkọ̀ ọ̀pàmẹ́ ẹgbẹ́ á máa wọ́n máa ń inú olóògbé ló yọ lójọ yọ ṣe ní òṣèjọ mẹ́rin gidi ayé ilẹ̀ ẹ̀bà ìṣẹ̀lẹ̀ mi bẹ̀rẹ̀ ní wọ́rọ̀jẹ wọ́rọ̀jẹ wọ́rọ̀jọ àmọ́ torí time factor èmi ilẹ̀ máa dé ilẹ̀ pàdé أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته